Tímótì kejì orí kejì. nítorí náà ìwọ ọmọ mi jẹ́ alágbára nínú oore ọ̀fẹ́ tí ń bẹ nínú Kristi Jésù àti ohun àní tí ìwọ ti gbọ́ lọ́dọ̀ mi láti ọwọ́ ọ̀pọ̀lọpọ̀ ẹlẹ́rìí àwọn náà ni kí ìwọ kí ó fi lé àwọn olóòótọ́ ènìyàn lọ́wọ́ àwọn tí yóò lè máa kọ́ àwọn ẹlòmíràn pẹ̀lú ṣe alábàápín pẹ̀lú mi nínú ìpọ́njú. E bí ọmọ ogun rere Jésù Kristi kò sí ẹni tí ń jagun tí fi ohun ayé yìí dí ara rẹ̀ lọ́wọ́ kí ó lè mú inú ẹni tí ó yàn ní ọmọ ogun dùn bí ẹnikẹ́ni bá sì ń jà a kì í dé e ní adé bí kò ṣe pé ó bá jà ní àìṣe èrú àgbẹ̀ tí ó ń ṣe làálàá ni ó ní láti kọ́ mú nínú èso wọn nì gba ohun tí èmi ń sọ rò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 nítorí òun kò lè sẹ́ ara rẹ̀ nǹkan wọ̀nyí ni kí o máa rán wọn létí máa kìlọ̀ fún wọn níwájú olúwa pé kí wọn kí ó má ṣe jìyà ọ̀rọ̀ tí kò lérè fún ìparun àwọn tí ń gbọ́ ṣáàpọn láti fi ara rẹ hàn níwájú ọlọ́run ní ẹni tí ó yege aṣiṣẹ́ tí kò ní láti tijú tí ó ń pín ọ̀rọ̀ òtítọ́ bí ó ti yẹ ṣùgbọ́n yà kúrò nínú ọ̀rọ̀ asán nítorí tí wọn ó máa lọ síwájú nínú àìwà bí Ọlọ́run ọ̀rọ̀ wọn yóò sì máa jẹ́ bí egbò kíkẹ̀ nínú àwọn ẹni tí Himeneu àti Filetu wà àwọn ẹni tí ó ti ṣìnà ní ti òtítọ́ tí ń wí pé àjíǹde ti kọjá ná tí wọ́n sì ń bi ìgbàgbọ́ àwọn mìíràn ṣubú ṣùgbọ́n ìpìlẹ̀ Ọlọ́run tí ó dájú dúró ṣinṣin ó ní èdìdí yìí wípé olúwa mọ àwọn tí í ṣe tirẹ̀ àti pẹ̀lú kí olúkúlùkù ẹni tí ń pe orúkọ olúwa kí ó kúrò nínú àìṣòdodo ṣùgbọ́n nínú ilé ńlá kìí ṣe kìkì ohun èlò wúrà àti ti fàdákà nìkan ní ń bẹ níbẹ̀ ṣùgbọ́n ti igi àti ti amọ̀ pẹ̀lú àti òmíràn sí ọlá àti òmíràn sí àìlọ́lá. Si bí ẹnikẹ́ni bá wẹ ara rẹ̀ mọ́ kúrò nínú wọ̀nyí òun ó jẹ́ ohun èlò sí ọlá tí a yà sí ọ̀tọ̀ tí ó sì yẹ fún ìlò baálé tí a sì ti pèsè sílẹ̀ sí iṣẹ́ rere gbogbo máa sá fún ìfẹ́kúfẹ̀ẹ́ ìwé sì máa lépa òdodo ìgbàgbọ́ ìfẹ́ àlàáfíà pẹ̀lú àwọn tí ń ké pe olúwa láti inú ọkàn funfun wá ṣùgbọ́n ìbéèrè wèrè àti aláìní ẹ̀kọ́ nínú ni kí o kọ̀ bí o ti mọ̀ pé wọn a máa dá ìjà sílẹ̀ ìránṣẹ́ olúwa kò sì gbọdọ̀ jà bí kò ṣe kí ó jẹ́ ẹni pẹ̀lẹ́ sí ènìyàn gbogbo ẹni tí ó lè kọ́ni onísùúrù ẹni tí yóò máa kọ́ àwọn aṣòdì pẹ̀lú ìwà tútù bí bọ́yá ọlọ́run lè fún wọn ní ìrònú sí ìmọ̀ òtítọ́ wọn ó sì lè sọjí kúrò nínú ìdẹkùn èṣù àwọn tí a ti dì ní ìgbèkùn láti ọwọ́ rẹ̀ wá sí ìfẹ́ rẹ̀.